وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى فيا معاشر الإخوة والأصحاب وهيئة التدريس بمركز أنصار سنة الإسلام أعزه الله بالتوحيد والسنة أقدم إليكم أخلص التحايا وأصحها وأنفعها في الدارين قائلا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إليتني جوكو يا طالب العلم يا طالب العلم إليتون وما أتمناتي من وما وهو برنامج علمي شرعي ثقافي أسبوعي ọ̀sẹ̀ ọ̀sẹ̀ la máa ń jòkó rẹ̀ báyìí fún àwa tá a jọ ń jẹ́ ọmọ kéwú ọlọ́mọṣà ṣàlékún mọ̀ fún gbogbo wa. a tún wá bẹ̀rẹ̀ tì ní ní abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala ọlọ́mọṣà ṣàlékún dáadáa fún wa. ìjòkó tì ní táwa bẹ̀rẹ̀ yìí náà a lè má parí ẹ̀ lé ní nìkan àlèmọ́ ṣe kí ni àlèmọ́ parí ẹ lómi nìkan òun náà lè gbà wá lọ́sẹ̀ mẹ́ta mẹ́rin àmọ́ kí ló dúró lórí ni pé kayfa yakunu ilmuka ma'aka da'iman kayfa yakunu ilmuka ma'aka da'iman bó lọ ti fẹ́ ṣe ìwọ náà mọ̀ ọmọ kíní kan wà á rí pé wàá mọ̀ nǹkan kan. ọ̀rọ̀ wà délẹ̀ nǹkan kan náà wọ́n bá bèèrè báyìí ọkàn mọ̀ sí báyìí ọmọ aṣọ náà kan rẹ pé ah mo sì mọ kò wúlò mo ṣe kíni kò wúlò àbí àkàrà wọ́n kọ́kọ́ ìmọ̀tọ́ mọ̀ tọkàn mọ̀ pọ̀ mọ́ wọ́n ní ọ̀sàlàyé rẹ̀ ọ̀wá rántí rẹ̀ ìmọ̀ ọ bọ́ tàkà báyìí ni pé ó ń dà ó sì wá ìmọ̀nu ń tọ́ sí mọ̀nu àmọ́ nǹkan tó kàn mọ̀ pé ń bẹ nínú tíra báyìí ṣe pé tọ́ọ̀ bá tí ìwà dénú tíra ọ̀tí lè mọ̀ àkèéṣe mọ̀ kìí kí ni ó kèéṣe mọ̀ ààrẹ́rù kó dá ẹja fúnra wa ní àwọn àlùwàsọ́yà wàtàùjì hajj ní mo pé ẹja fúnra wa láwọn àsọlẹ̀ kan àwọn kí ni o àwọn àsọlẹ̀ kan àtàwọn ìtọ́nisọ́nà kan gbogbo ẹ̀ táwọn àlùfáà tí wọ́n ti sọ̀kalẹ̀ ní o ṣe tuntun mọ́ àwọn àlùfáà ti parí iṣẹ́ ọlọ́mọṣàbà san lẹ́sàn-án lóore àmọ́ àkọlé tá a wà lábẹ́rẹ̀ níṣẹ́ ni pé kayfa yakunu ilmuka ma'aka kayfa yakunu ilmuka ma'aka bó ni màá rí ó ṣe máa bẹ pẹ̀lú rẹ ní gbogbo ìgbà ẹjẹ́ àgbà mọ́dẹ́kọ̀lù kan wọlé alimamu shafi'i alayhi rahmatullah àwọn dájá mọ̀ pé àṣetán ń pè ní mọ̀ ní ti bá ń bẹ lára wa ni kìí ṣe mọ̀ ní mọ̀ pé kàn wá ń bì kan báyìí ọ̀rọ̀ wa délẹ̀ wa ni ọ sọ ah, ah, ọ̀rọ̀ tẹ́rù délẹ̀ yìí àfi kí n padà though I appreciate pé pọ́ kí ẹ mọ̀ pé nu tíra báyìí ló wà iṣẹ́ nìyí náà o àárọ̀ bí ṣe rẹ o torí kìí ṣe gbogbo èèyàn ní mọ̀ọ́mọ̀ pọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ nu tíra báyìí àmọ́ ọkàn mọ̀ pé bẹ́ẹ̀ nu tíra báyìí bí a ti wá níbi ètò àti bí ọ̀rẹ́ sọ ọ̀nà ti rẹ̀ ló fi jẹ́ pé èyí tó dánú mọ̀ ni tó ṣe pé a ní ìdí rẹ̀ báyìí ìwọ náà ṣe ọ̀sìn fún wa Al-Imam Shafi'i rahimahullah àwọn abẹ́jú irú mọ̀ táwọn ní táwọn أن علمي معي حيثما يممت ينفعني علمي معي اكتو حيث ما يممت ينفعني علمي معي حيث ما يممت ينفعني حيث ما يممت ينفعني قلبي وعاء له قلبي وعاء له لا بطن صندوقي لا بطن صندوقي لا بطن صندوقي لا بطن صندوقي علمي معي حيث ما يممت ينفعني علمي معي حيث ما يممت ينفعني قلبي وعاء له لا باطن صندوق قلبي وعاء له لا باطن صندوق قلبي وعاء له لا باطن صندوق قلبي وعاء له إن كنت في البيت كان العلم فيه معي إن كنت في البيت كان العلم فيه معي أو كنت في السوق كان العلم في السوق àókòódò rẹ̀ sókè ká láyé ẹ̀sìn mò rẹ̀ sókè àókòódò rẹ̀ sókè ká láyé ẹ̀sìn mò rẹ̀ sókè àókòódò rẹ̀ sókè ká láyé ẹ̀sìn mò rẹ̀ sókè. mẹ́nu díwánul imam shafi'i díwánul imam shafi'i ó ní ilmi ma'i ìmà mi ń bẹ pẹ̀lú mi Àìmọ̀ àyàmọ̀ ọdún yà ó ní ibikíbi tí ń bá gbèrò pé mò ń lọ ibikíbi tí ń bá dájú mi kọ ibikíbi tí ń bá rẹ̀ṣẹ̀ mi rìn lọ ibikíbi tí ní àríbá gbé mi lọ àìsàn máa. yá máa ń sọ yá ń pààrọ̀ ni. ó ní ibikíbi tí bá wà ìmọ̀ tèmi ṣe bí láǹfààní lọ ni ń lò mọ́ lọ́nu ẹni wù ẹ̀ tí ń bá wà mo ṣe kí ni gbogbo bí tí máa wà ní mi ti wà ibi tó bá dáàtí fojú rẹ̀ kàn mí báyìí pàpá ti mojú kan sínú ìmọ̀ mi ọ ti mojú kan ó ní kí ló jẹ́ ó rí bẹ́ẹ̀ ó wá sọ àṣírí rẹ̀ fún wa

wọ́n ní kálbí ọkàn mi tó wòye wèé á ń là ó ọkàn mi gan làpò tèmi kó mọ̀ tèmi sí gbogbo tí mo sì mo fẹ́ mọ̀ mo mọ̀ mọ̀ kó gbogbo ẹ̀ sínú ọpọlọ mi mo kó sínú ọkàn mi láàbàdé ó ní gbogbo tèmi mọ̀ èmi ti gbé sọpọlọ mo ti ha gbogbo tí mo mọ̀ mo ti mọ̀ inú ọkàn mi njọ́ bá kàn ti fẹ́ sọ̀rọ̀ pa ìbá yín kàn rú ni n bá ti rọ́ báyìí ọkàn mi ò bá pọ́ jáde ọpọlọ mi ò pọ́ jáde yìí sì mọ̀ dálẹ̀ fáwọn èèyàn. làbá tẹ̀lé ọ̀dọ́ èmi ò kó mà tèmi sínú àpótí o èmi kó mà tèmi sórí ṣẹ́ẹ̀fù o èmi kó mà tèmi kà á kó sínú àpò wọn àpò sẹ́kọ̀ọ́ àgùn ṣakaṣaka ìmá tèmi kì í ṣe inú báàgì lè tí òmìnir mọ́ wà o ṣé pé táwa kọ́lé kí orí ìbá ti wà dé báàgì kí n kà á ìsì lè mọ tí ọ̀kọ̀kọ́lùbí ìwé àrùn láàbàbẹ̀nù sọ́ndọ́gẹ̀ fàílẹ̀ ìwé àrùn láàrùn ó ní jẹ́ ń sọ fún ọ kọ́ bá mọ̀ dáadáa nǹkan tó fi lè ti ká ó ní ká ní ilé mo wà ilé mo wà ilé tí mo wà èmi àti mọ̀ lájọ́ ń bẹ nílé fi hí inú ilé tí mo wà èmi àti mọ̀ lájọ́ ń bẹ àwọn kan aogo nzube zòdìgá. ó ní bó bá sì ṣe pé inú ọjà náà mo wà ìmọ̀ mi mọ́ ọjà tí mo wà náà èmi àti mọ̀lá jọ ń nájà ká ní mo sì ń tajà ní èmi àti mọ̀lá jọ ń tajà ká ní mo ń rajà èmi àti mọ̀lá jọ كان في الصوف أو كنت في الصوف tíra kan bẹ à ń pè ní alḥasu ala tọ́làbìl ilm kí mo pé. alḥasu ala tọ́làbìl ilm. àwa mọ̀rọ̀ kan wa aláwọn tó ti kọjá lọ sákà ń dárò nù pé wọn ló sọ̀rọ̀ aná sọ̀rọ̀ pé ó ní jẹ́ ìpín tán pè ní mọ̀fọ́ mo la fi ní pé wọn náà gbọ́dọ̀ kọ́ tọ́pìkì yìí pé ké ìfàyẹ̀kù ọ̀nà ẹlùmọ̀ kà máa ká bóò ni mo tiẹ̀ náà sì mọ bẹ pẹ̀lú ẹ̀ tẹ́gbẹ́ irú tí sáfì yìí sọ ìwọ náà fi lè sọ̀rọ̀ ẹ̀ tí wọ́n náà lè sọ pé à ah, ilmi ma ìhàìfò máa yà máa ń tó yà ń bá rúlé kọ́lùbí ìwé àrùn làwọn làbàbọ̀nù tó ń lókè káàrí lé wé àrùn làwọn lábàtò tuntun lóde. nǹkan tó bẹ̀rù bá ètè ká láti ẹ̀dì mọ̀kẹ́ ìlà àwọn ọ̀rọ̀ bẹ̀rù lóde ká láti ẹ̀dì mọ̀kẹ́ ìlà sọ́rí tó ń pè ní mọ̀ ní tó ṣe pé ẹgbẹ́ bá fáwọn tìrínú tí láta pé ní alhassu alátọ́lá ìlẹ̀ a ló ní kálí ẹ̀wà ń lọ nísìnyí ọwá ń bẹnu ọkọ̀ ojú omi ọ ń bẹnu ìgbó tẹ̀rì wá ọ̀rọ̀bá ní bọ́ tí ń sún ìmú pé ń tán pè mímọ̀ bọ́ tí ń sún ìmú báyìí ìmọ̀nú ti mọ̀ sún ìmú pẹ̀lú rẹ̀ ọmọ àdánwò lọ́wà tọ́ ti mọ̀ bọ́ láàbọ̀ ní kíni ṣẹ́gẹ́ ibi tọ́ ti ń sún ìmú lọ́wọ́ náà ọ́ ti mọ̀ mẹ́ kí ni ìmọ̀ sọ kí ni ṣẹ̀rí àsọ pa péyàn tẹ̀ ń sún inú odò láwà yìí àwọn ẹja nú rẹ̀ kí ni ṣẹ̀rí àsọ béèyàn bá tiẹ̀ kú bẹ́ẹ̀ bó láti sìnkú rẹ̀ bó láti gbogbo máa ó gbọ́dọ̀ máa kí ni ó gbọ́dọ̀ máa wá pẹ̀lú rẹ̀ á nítorí sọ orí ń tán pè ní mọ̀ kí ṣe tọ́ ọmọ nínú kíra kìí ṣe tó ọmọ tó wá ní ah, tíra tí mo wà lé gbogbo àlàyé wà ní tíra wọn wà mọ lára rẹ nígbà kan wò ẹni n tó ń pè ní ìmọ̀ al-ilmu huwa al-mahfuz al n tó ń pè ní ìmọ̀ ní torí hásùrì rẹ̀. شيخنا العلامة محمد ناصر الدين الألباني يعني رحمه الله بابا تنتا قوا وافا بيسي كان تا جا وافا نو اgbọ́dọ̀ máa sọ pé àwọn tó bá sì ń bẹ láyé náà a máa ṣàdúrà fún wọn pé hafizahullahu ta'ala wàrà gbèsè ni ó a gbọ́dọ̀ máa ṣàǹfààní lára wọn ká máa ṣàdúrà fún ìkànnà àwọn àlùfáà ló sọ̀rọ̀ ó ní yakubu hubikum ó bù yín kù ó bù yín kúrò á dọ̀tí yín ká gbọ́ pé ṣàǹfààní ìmọ̀lára wa súnmọ́ tàzùkúrú nànà ẹ wàá máa sọ̀rọ̀ wa ẹ máa dákọ̀ wa wala tatarhamu alaina ẹ wàá ní máa ṣàdúrà fún wa hmm, a ti ṣàǹfààní lára àwọn àlùfáà níjọ́ abá ti ń dákọ̀ wọn tó ti kú kí lámọ̀ wí ẹni tí ń bẹ láyé kí lámọ̀ wí gbogbo ẹni tọ́lọ́ bá ti lọ ṣàǹfààní ìmọ̀lára wọn kì í sábà tó kọ́ nìkan o ìjà àwọn àbá àtúntí kú nìkan lọ́lẹ́tọ̀ sáàdùwà yìí Sheikhuna al-Allamatul Albani rahimahullah ọ̀sìlẹ̀ ní àléhì rahmatullah dáàbì sàdùwà fún wọn gbàdùwà tó bá mọ̀ ọ̀lẹ̀ ní gọ́fàrọ̀ Allahu lahu wa liwalidayhi ọjọ́ kan ọmọ ń wakọ̀ sọ nínú àṣà Sheikh Albani sì ní pé tọ́ba ń wakọ̀ ọmọ ń sáré ọmọ sí kí mo gbé eré àṣàpọ̀júdé ni ó dá jẹ́ tó sáré yá náà ibi wọn mọ ń sáré dé sọ̀rọ̀ pé ọ̀gá ilé táwọn ẹ̀mọ́ léèyàn sáré mọ́ sáwọn twenty sọ ara àwọn tán ṣe mọ́tò ìgbó tó ṣe mọ́tò wa ni àwọn nọ́mbà ti ń bẹ́ ń bi kílẹ̀ mọ́ ìpè kìnìún speedometer wọ́n jẹ́ yìí one twenty wọ́n torí one forty wọ́n torí one sixty wọ́n torí one eighty wọ́n torí two hundred wọ́n ní two twenty ló pin sọrí tó bá wo ibi speedometer tó bá ti ń kọjá one twenty lọ one forty wọ́n ti mọ gbé kìnìún rẹ́ẹ̀dì síbẹ̀ báyìí wọ́n sọ fún ọ̀nà pé danger o tí bá ti lọ one sixty àgbákòrè o one eighty ọlọkùrè o two hundred sàrèrè o two twenty àlìkámàrè ó yá o ìbáwọn ní àwọn mọ́tò kan bẹ̀rẹ̀ tó ń ṣe ní ṣe pé tó bá ti ń wọ bí one eighty báyìí yóò kàn gbé pósí wá síwájú rẹ̀ báyìí ní pé tọ̀ máa wo bí náà lọ o bá ti bàbá ní ọmọ ọlọ́ọ̀ wọ́n ti wá sọ kí ní àwọn àgbẹ̀ àwọn ṣeré ọmọdé iṣẹ́ wọn iṣẹ́ àgbáyé ni pé tó bá ti ń sọ̀rọ̀ nǹkan àwọn ọmọ fẹ́ wádìí òfin tó tó pé síbẹ̀ lórí àwọn náà wà mọ̀ ń sáré ní mọ́tò alúwádọ́dún kan àwọn sáré ọ̀rọ̀ wa tẹ́ àwọn 160 gbé ìbọn ní sáré ní kí ni yóò fẹ́ yàtọ̀ a máa tún wọ 180 ìgbà wọ 200 tánwíò náà àwọn àwọn àwọn àgbé mọ́tò yìí eré tó ń sá ní 160 náà fẹ́ yàtọ̀ sí ìpín ní 200 àwọn ni ha ùlá ìmà sọ́dà kù àwọn tó ṣe mọ́tò yìí wọ́n sóòótọ́ náà ṣe kí ni o ṣe máa ní akọjá lìkì àmọ̀ ní ẹ̀dá kò ká nìyẹn ti àwọn ọmọ kọjá lìkì àmọ̀ lóòótọ́ sáà fẹ́ fi àwọn ṣe experience ni ẹ̀yìn tán pè láwọn àlùfáà nù wọn kọ́rọ̀ náà yé awakọ̀wakọ̀ ni wọn á wá ní lọ́dún kan ibi àwọn awakọ̀ ọkọ̀ wa lásídẹ́ǹtì ọkọ̀ ṣe kí ni ó wá kù kan máa yọ wọn lábẹ́ mọ́tò níbi àti wá fẹ́ máa yọ wọn lẹ́nìkan bá wá bẹ́ẹ̀ sọ̀gá lọ́kùn ni àfáà tó sọ̀rọ̀ bí àtàṣù wà látàlábìlẹ̀ ẹ̀lì ẹ̀kan náà fàlásífà náà pé ọmọ ìpò ní tí ọkọ̀ ojú omi bá tẹ̀lì hmm? tó wà pọ̀ sùn rẹ̀ kí ló ní kọ́ mọ́ ṣe ìmọ̀gbọ̀rọ̀ mọ́ bẹ pẹ̀lú rẹ̀ torí pé ìmọ̀ ní tí ń bẹ lára rẹ̀ kìí ṣe tó mọ́ nù nìkan ṣégbà Albani rahimahullah lẹ́nìkan bá na ogún bẹ́ẹ̀ òun wá fẹ́ pókọ́ lọ́hùn nínú àwọn asmaullah tó wà pé àníyá Allah tààrà ọmọ kókọ́ lọ́hùn pọ̀ òun bá ní yá sàtàrù ó yẹ pé yá sàtàrù pé ọlọ́wọ́ bá ti ń jẹ́ sàtàrù àwọn bá tún ibi ẹsí ń bẹ lábẹ́ mọ́tò tí ò tí jáde ẹwà tún kúlẹ̀ yá sí tíìr yá sí tíìr má sọ pé sàtàrù mọ́ èyí tó kọ̀ rẹ̀ kiri kíni. ìlmi ma ìhàìdò ma yá máa ń tò yá ń bá òní kọ́lbí ìwé àrùn làwọn lábàtò lọ́dún lókè kọ́lbí ìwé àrùn sábàtúnú sòǹdókè. Ẹ̀rù wọn tó bẹ̀rẹ̀ láìsí. Ká náírà ìlú bí màrí. Àwọn ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ sókè láàárín. Àwọn ká tó wá kó láàrin òun àwọn kárí àṣì tìrù àbí àwọn àlùfáà tán tó ń bẹ̀rẹ̀ tó wá sọ fún ẹ pé àwọn àfáàsìkò yìí àwọn bá tún wọnú mọ̀ bẹ̀rẹ̀ pé kò sí ti ń jẹ́ sì tìrù o ìta hmm. àbájẹ ní pè ní yá sàtàrù ọba láti ìṣòro lálàáfíà fún ìtọ́ pè yá sàtìr kí wọ́n gbé Muhammad bin Salih al-Uthaymin rahimahullah sọ lórí ẹ̀ Salih al-Uthaymin habibullah àwọn sọ lórí ẹ̀ àwọn àti ẹ̀ṣọ́ kìnnìkan wọ́n ní ẹlọ gbogbo àwọn asmaul husna rahim karim alim halim hafiz hakim ọdíbà so eléyìí náà sílẹ̀ bó náà jẹ́ sàtíì lọ́sọ̀ wọlé lẹ́yìn lẹ́yìn tí wàá pò ní àtàsárí àṣìgbà ohun torí ní báàbì tàbámi alfaida káǹfààní ni ó lè kò lè pé tọ́ húnà àdìgbé a ṣe pé ìṣe àwọn àlùfáà ni pé ìmọ̀ àwọn ìmọ̀ ṣèmọ̀nú àpótí ìmọ̀ àwọn èyí tí mọ̀ mo ti kọ́ tọ́jú ẹ̀ sínú kọ́bọ́ọ̀dù aṣọ là tọ́jú àwọn ìmọ̀ àjẹsára la fi máa ń ṣe ìmọ̀ àánà fi wá gbọ́rọ̀ yìí ní ṣe pé kayfa yakunu ilmuka ma'aka wọ́n sì lè yọ̀dà ìmọ̀ kọ̀ọ̀kan pé kayfa yakunu ilmuka ma'aka bóò ni máa lé ó sì máa bẹ pẹ̀lú rẹ̀ tí wọn náà máa ọlọ́mọṣà fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ ga gbogbo ẹ̀ inú nǹkan tó yẹn kọ́kọ́ mọ mójú tí ìmọ̀ fi máa ń bẹ pẹ̀lú yẹn gbogbo gbà lọ́rí mójú tó alhìm kí ni mo pé ìgbọ́ o ìgbọ́ o gbogbo nǹkan tó o bá ń kọ́ nínú mọ̀ wá bò lọ ti fẹ́ ha sórí wá bá wò lọ ti fẹ́ ìmọ̀ àhá ìmọ̀ sórí ni má mọ ìmọ̀ ní mọ̀ mo ti gbọ́yé sínú tíra mọ́ gbọ́yé sínú tíra o kọ́kọ́ mọ̀ sára jẹ́ ìmọ̀ sára gbá ìmọ̀ sára wá gbọ́yé náà síbo sára tí ó pé jọ́ta máa sọ̀rọ̀ kódà bọ́ọ̀ bá tẹ̀lé rántí gbígbó lò tí wọ́n lò ń bẹ̀ ọ́ lè gbé lẹ̀pẹ́ tí bẹ́ẹ̀ ni albayanu wa rẹ̀ ló fi ẹ́sùn àdẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ọ̀gá mọ̀ ńlá kó ànábì

sọ́rí gbogbo ìmọ̀ tó bá ní bẹ láyé ìpìlẹ̀ gbogbo ẹ̀ foundation gbogbo ẹ̀ alukur'ani ni gbogbo ẹni bá fẹ́ kí ìmọ̀ ó yanjú lára òun tó fẹ́ kí ìmọ̀ ó dúó lára rẹ̀ nínú tó gbọdọ̀ kọ́kọ́ lọ há sórí ọ̀nà alukur'ani kí ni mo pè é jàmọ́ kọ́kọ́ gbọdọ̀ mọ̀ pé a ah, sọ fẹ́ nímọ̀ bẹ́ẹ̀ ni kọ́kọ́ lọ wá bó o lọ ti fẹ́ há alukur'ani sórí gbogbo àwọn tá à ń bẹ lẹ́nu rẹ̀ ọlọ́mọṣe àfihàn ṣe kún gẹ́ o gbogbo àwọn tí wọ́n ti ha parí ọlọ́mọdé wọn lè gbàgbé mọ́ àwọn ẹlòmíín bẹ́ẹ̀ ti ha àwọn ilé paná mọ́ ń ṣe ṣe pé àwọn ń bẹ̀rù lórí wọn pé èyí sọ́kùnrin yóò sì fi gbàgbé ìyìn tó ha àwọn yòókù mi àwọn míì ń bẹ lẹ́nu rẹ̀ gbẹ̀yìn tẹ́ ń bẹ lẹ́nu rẹ̀ ọlọ́mọṣe àfihàn gbogbo wa ṣe kún gẹ́ o so àkọ́kọ́ nù kọ́kọ́ gbìyànjú pé alukur'an kayfa tahfazuhu kamilan gbogbo tán pè ní alukur'an gbò lọ ti ha lódìdí kí ló kọ ọkùnrin ọ̀yá ẹ̀rọ aṣọ fún ọ̀yá aṣọ fún kọ́nkọ́nkọ́nkọ́yà ìyún lára kọ̀ọ̀kọ́ bá wọn alukur'an káṣe kí ni àwọn àmì pé anágbà muhammad sallallahu alaihi wasallam gan òun náà sojú kòkòrò kó alukur'an sórí kódà ìjọ jìbìrìlù mọ́ wá gbá kí ó fà nábì inú dá nábì mọ́ ń ṣe ni pé kí jìbìrì ìlú ó tó pè délẹ̀ báyìí anábì ò ti fẹ́ sáré pè é anábì fẹ́ kanjú ha Allah subhanahu wa ta'ala wa tún sọ fún anábì ìwà la tuharrik bihi lisanaka lita'jal má sáré máa pè lẹ́nu ọ̀fẹ́ kanjú mọ́ ọ̀fẹ́ kanjú ha inna alayna jam'ahu ani jam'ahu bẹ́ẹ̀ ni pé jam'ahu fi sadrika jama'ahu sọ́rí ká kójọ tí mo gbáyà rẹ kọ rí àwọn ọwọ́ àwà ọlọ́run ló wà ìwọ má kánjú la tuharrik bihi lisanaka lita'jala ẹlòmí náà ńgbò náà padà mọ pàtàkì káhàlù Qur'an onú máa kánjú tó máa lọ bá muhafiz àti mọ́kẹ́rẹ́ pé péjì kan ló fẹ́ mọ gbà lójúmọ́ mọ́ rẹ lè mọ́ o sọ́rí man rama al-ilma jumlatan fatahu jumlatan ẹni bá ń wá pòun fẹ́ nímọ̀ lẹ́ẹ̀kan náà ó fẹ́ kí mọ̀mọ́ lẹ́ẹ̀ ìjọ tí mo bá lọ mọ́ lọ bí òní ó ti lọ ẹ̀kan náà ni ògì náà ṣe òun lọ gì má kì í lójijì tó bá ti mọ̀ pé ó bọ́ ń kéwú lọ́wọ́ ọ̀ lè ha ju láìní mẹ́ta lọ lójúmọ́ mọ́ kọjá bẹ̀ ha díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ la tuharrik bihi lisanaka lita'jala inna alayna jam'ahu ọlọ́ni ànábì àwa làábọ̀ kò sígbà yàrá tó ha àwọn láti jọ ọmọ bọ́ ti ṣe anábíwá mọ̀ bí àbá anábí ò gbogbo ẹni tó bá fẹ́ wá ìmọ̀ láyé ìṣirísà alẹ́lẹ́hìm lọ sójú kòkòrò lórí bó lọ ti fẹ́ há ìmọ̀ sórí àkọ́kọ́ tí ẹ̀wà ọkọ̀ mọ̀ há nínú tó mọ̀ lọ́wọ́ lórí ìmọ̀ náà kí lápẹ́ ẹlẹ́ẹ̀kejì sàhábà ti rí àwọn sàábé náà èdè káhà nǹkan sórí ṣeré sọrí ní ọmọ kan sọ̀rọ̀ pé alukur'ani èyí tó pọ̀ jù àwọn sàhábà ló wá kur'ani sórí abátún wọn sọ àdìsàn nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam èyí tó pọ̀ jù wọn ló tún hà sórí Abu Hurairata radiyallahu ta'ala anhu sọ pé àwọn kan ṣe kéta rẹ̀ lẹ́nu ìdí ń bí wọn nú lára rẹ̀ ní pé bóòlù nìkan ti wá mọ́ tó inú tábù rẹ̀ ra ṣe wàhálà lé lórí ni ti fẹ́ ha ìmọ̀ ó di ìdí sunkún ẹ̀ lọ́rẹ̀ bá nẹ́bì ní sọ̀lá àtúmọ̀ ìyá nẹ́bì gbogbo tí ìmọ̀ ń kọ́ lọ́dọ̀ rẹ̀ yìí bóò ní ṣe nígbàgbé mọ́ mo fẹ́ kí n dé mọ́lẹ̀ kó náà di mi gbogbo ìgbà àdẹ́bí wa ṣàdúrà fún lọ́nà pé tí aṣọ rẹ ó sì tẹ wa ó yá kó ó sì kó báyìí ní látẹ̀ ní gbogbo tó bá láti jọ́nà làbúrò yóò ti gbàgbé àìgbàgbé rẹ̀ mọ́ ló jẹ́ kó yẹ pé ọdún tó lò lọ́dọ̀ ànábì kéré àmọ́ ìmọ̀ tó rí sọ látọ̀dọ̀ ànábì ó fẹ́ pọ̀ sí àwọn sàbẹ́ tó kù lọ kí ló bá ní pé òun rí nǹkan ha láàrin ibi nílẹ̀ fábùrè lánìkan tó nìkan wọ́n mọ̀ kárí sí five thousand three hundred and seventy four sọ́dọ̀ nìkan bọ́ọ̀ ló ti ṣe in tó há sórí òun ní ń ṣàlàyé ẹ̀ fún àwọn èèyàn yàlàwà Aisha rabi allahu ta'ala anha wọ́n ni Aisha nìkan náà rà àdí ìdèsí lọ bí 2210 2210 tó ìmọ̀ àmọ́ ha ni bí wọn náà ti wá ń kéwú lọ́wọ́ yìí tó ń kẹ́kọ̀ọ́ ha o ọ ń kẹ́kọ̀ọ́ hadith máa kini kí jama. ìrìnàjò náà máa ha àmọ́ ha ni gbé yóò bá fi lè fi ha èyí ó dára rẹ̀ láàmú èyí ṣe kí mo pẹ́jọ mọ́ èyí ó dára rẹ̀ láàmú àbí kéyìn òun ha sórí kéyìn òun ha kó gbọ́ lágbọ́yé ẹlẹ́ẹ̀kejì àbí ìdátúdá kọ́ńtàṣọ́lẹ̀ inú tó ń júwèé pé bí káhá ìmọ̀ ń lágbára àwọn ẹni rẹ̀ ti lọ wọ́n máa ń máa kẹ́kọ̀ọ́ pé ìmọ̀ máa ha al-imam ar-rahbi alayhi rahmatullah ẹni fahfaz fákíní o fahfaz ẹni ma haima o ma ṣe kíní ma haima sórí o fakullu hafizin imam fakullu hafizin imam a ń sọ ní gbogbo àwọn tán ma haima sórí o a ma ń padà ní kí a sáájú náà ma ń jẹ́ kí náà mọ́ jẹ́ jẹ́ mọ́ ìwọ́n náà wọ́n hafizul Qur'an ẹni bá alukurani sórí anábíwá Muhammad sallallahu alaihi wasallam ó lẹ́ ní bá alukurani sórí tó má alukurani jù oníkàbí mọ́ jẹ́ imam ọkọ̀ wo báwọn wọ́n tá a bá pọ̀ kò sí wa bá ṣe pọ̀ tó táwọn àgbààgbà fà àgbààgbà fà bá pọ̀ tó bá yẹ pé ọmọ kékeré kan ló bá mọ alukurani tó wá sórí jù nù wọn òun ni ó jẹ́ imam lásìkò àwọn sọ̀hábà ọmọ kan kó dàkẹ́ ìpọ́ ọmọ ten years ó ti jẹ́ imam mọ̀ níbi tó kéré dé ọmọ ni ò dá nǹkan kan mọ̀

ìmáàmù ó yẹ báyìí jàmá níbo là ń lọ ni pé yakunu ilmuka ma'aka níjọ́ tó ọba ti ha sórí ni ọba ti ọba ti ha fún wa ní ọrọ ọ̀rọ̀ rẹ̀ àǹfààní àwọn ha ìmọ̀rí ìntímọ̀ ìhà ó sì júwe fún wa tí ó fi sọ tímọ̀ rẹ̀ ìwọ́n lè máa lọ bìkan bóyá ata lọ fẹ́ lọ rà tí wò dá nǹkan kan mọ́ mẹ́ níbi ẹ ti fẹ́ lọ ta ọ̀rọ̀ lè rújú mẹ́nìkan lọ́wọ́ mẹ́ tí ó ní ìdí pé ah afá wo ni ó sàlàyé kí ní ìfún wa o tọ́ ọ̀bá máa ń tọ́ sọ kí ni ó ṣẹlẹ̀ jàmọ́ kí sì ló lè mú ọmọ ń tọ́ sọ ń bẹ̀rù pé tọba ha tọba ṣe kí ni jàmọ́ tọba ha la gbọ́dọ̀ wá bá ti nímọ̀ lára afá kan náà wá kọ lórí fún wa. قل ليس بعلم بحواء القمتر أعطيك أمر ليس بعلم ويا ليس بعلم ليس بعلم ما حواء القمتر ما حواء القمتر ما العلم إلا ما حواء الصدر ما العلم إلا ما حواء الصدر ما العلم إلا ما حواء الصدر بعلم ما حواء القمطر ليس بعلم ما حواء ما العلم إلا ما حواه الصدر ما العلم إلا ما حواه الصدر ما العلم

Ìmáṣe rò ó. Máa ń rí ẹ̀rí kò lè là. tàbí ilmin kìí ṣe mà kìí kí ni o máa wà ìyí tó ṣe pé ta bá dìbò ló wà ìbẹ̀nu àpótí alìkìmọ́tìrù ní àsùndúkù ìmọ̀síkítà bá ní wà wà ìbẹ̀ lórí sẹ́bù ìbẹ̀ ló إنما العلم إلا ما حواه الصدر أيوة العلم إلا ما حواه الصدر ليس بعلم ليس بعلم ما حواه الصدر ما العلم إلا ما حواه الصدر láìsàbí ilmin kìí ṣe mọ̀ máa àwà olùkẹ́mọ́tẹ̀ ìntàpò tí kó nú ìntọ́kónú kọ́bọ́ọ̀dù ìntọ́kónú ṣẹ́ẹ̀bù ìntọ́kónú gbogbo bí ọba kò sí máa àwà olùkẹ́mọ́tẹ̀ ẹni tá pè ní mọ̀ gangan onítọ́ gbé sígbáyà tó há ìta pè ní mọ̀ gangan onítọ́ ṣe kínú ọ̀sádẹ̀rọ̀ mẹ́rẹ̀ ìmọ̀ ìlà máa wà ọ̀sádẹ̀rọ̀ tó rí ọ̀rọ̀ táwá sọ yìí àwọn àlùfáà tí wọ́n ti lọ wọ́n gbẹ̀yẹ imam ahmad bin muhammad bin hanbal lánàá rahimahullah nígbà bá sọ̀rọ̀ mihna Abu Zur'ata Razi àní ẹmọ́ sàdúwà fáwọn àfáà ọ̀hún lọ́wẹ́ sọ̀rọ̀ pa Imam Ahmad ó ní káàna Ahmad ibn Hanbal ó ní Imam Ahmad zẹ́wọ̀n ìyá àfàdù alfa alfi hadith ìyá àfàdù alfa alfi hadith ó ló ha 1000 hadith lọ́nà 1000 ìtumọ̀ yẹn ni pé ó ha 1 million hadith million hadith 1 million hadith àwọn èèyàn wá sọ fún pé a eré àbúzọ́rọ̀ a wà mọ́ yóò dìrí ká bóò ni ti mọ̀ one million one million àbí oníbẹ̀ẹ̀ni onídàákàrùtù èmi àti àjọ máa ń ṣe revision mọ̀ wà á kọ́ńtò alẹ́ ilẹ̀ àbẹ̀wà ó ní mo dẹ̀ gba àwọn báàbù kan báàbù báyìí báàbù yẹ kí n mọ̀ pé ìjẹni ah, yìí mọ̀ yóò fẹ́ tó one million sọ́rí kìí wá ṣe one million gan ni wọ́n mọ̀ wákàtí torí pé bá pa gbogbo àdìsí ta ní bẹ láyé ní ìṣẹ́wọ́n pa gbogbo ẹ̀ papọ̀ kò tó kò tó bẹ́ẹ̀ àmọ́ ń tán sọ fún ọ ni pé ó mọ̀ tó pọ̀ tó há sórí nínú àdìsí alimami bukhari alayhi rahmatullah aládìsí ànábì tó lálàáfíà àwọn há hundred thousand hadith sórí tó lálàáfíà àwọn wá há two hundred thousand hadith tí ò lálàáfíà àwọn tún wá sórí tó jẹ́ tó bá ti ń kóòtù tí ó lálàáfíà àwọn ti mele tí ò ní àlàáfíà ni ó túnmọ̀ sí lórí wọn nìkan mélòó ní mẹ́mẹ́ o ليس بعلمه ما هو bákan náà kí ẹ̀ pàṣọ lẹ́ẹ̀kan pé ẹni bá wá fẹ́ há ìmọ̀ ní kó ti bẹ̀rẹ̀ a ní ọmọ mọ̀ kọ̀ọ̀kan mọ́ tá bá ń ṣàlàyé pé ọkàn tún kọ̀ọ̀kan míì ní tí ò bá ti ha torí ọkàn mọ̀ ọ̀nà kọ́lá ìmọ̀ láti ibì kan ọ̀tún náà kọ́lá rẹ̀ sí ìtọ́ ọ̀gbọ́yé lẹ́yìn sábẹ́ ẹ̀lùmí máa sọ́wárí ìgbà tí ná lùkùránì nìkìlẹ̀ gbogbo mọ̀ ọlọ́run náà wá sí àlùkùránì fún wa ní tí ó dùn ha olúwa ni wàlàkọ́dẹ̀ ya sárìnà na lè zikiri fàhálùmímọ̀ a ní ìtumọ̀ zikiri bẹ̀rù lèhìm ọlọ́run láti ṣàlùkùránì ní rọrùn fún yí ha o fàhálùmímọ̀ dákìrì àwọn tí ó كما جاء علمي معي حيث ما يا ينفعني قلبي وعاء قلبي وعاء له ثابت صندوقي إن كنت في الميت العلم في السوق أو كل في السوق sọwárá àwọn tí wọ́n lọ ta ní wọ́n há ìmọ̀ yìí gbogbo Bukhari 100,000 hadithin sahih ó 200,000 hadith ghayru sahih alimamu ahmadu oha há 1 million hadith don sọ ìdájí ní ọkọ̀ sọ́bà ní o mọ́mọ̀ lọ káńtì yìí wọ́n ti máa ń bẹ̀rẹ̀ à ń há kéwú láti kékeré àtìgbó níjọ́ tán wà pẹ̀lú irú àwọn míì báyìí ìròyìn ẹlòmíì òǹgá ti di àbá ó kàn níyàwó lókù bùkátà ti pọ̀ àmọ́sọ́dá àsìkò tí yìí ò níyàwó tó lọ́mọ subhanallah àsìkò yẹn máa ń dùn kó ìmọ̀jọ sọdíjọ́ tíyàwó bá dé tọ́mọ bá ti dé bùkátà ṣe kínú òde kò sí tàbí ṣùgbọ́n ọbẹ̀ fún àwọn ìyàwó látẹ̀ńṣàn ọbẹ̀ fọmọ ní kọtún máa lọ ní méjì ah! ọtún lọ ní mẹ́ta yéè ah! ọdún wá lọ rẹ̀ ní mẹ́rin ọdún wá mọ́ ilmi mari àìdò máa yàmùsọ̀ yàmùpàá ní bá lè rẹ̀ àà Son of Thunder, I live pe tírà kan ní Saidul Khatir kí ni mo pè é. Saidul Khatir. ní ìgbọ́. Saidul Khatir. bil alamati Ibn al-Jawzi rahimahullah rahmatan wasi'a. Ibn al-Jawzi wa fẹ́ sọ bá ti máa ha kí o fún wa ọ̀fẹ́ ha bọ́ ọ̀fẹ́ ha àbí ká sọ yóò níjọ́ mẹ́jọ ni ọ̀dà ẹja ẹja wọnú ẹ̀ díẹ̀ ẹja wọnú ẹ̀ díẹ̀ bóò láti mọ́ ha sọfẹ́ hama àbọ̀ ọ̀fẹ́ hama ọ̀fẹ́ hákíw àbọ̀ ọ̀fẹ́ hákíw àkọ́kọ́ a ní wàlìlẹ̀ ìfẹ́ àwùkọ́ tún mínàlẹ̀ ọmọ lẹ́lẹ̀ṣẹ́bìrì àwòkọ́tún sọ́rí inú lifespan wa inú life gbogbo gbèsè ayé wa báyìí gbogbo sẹ̀mí ọyé wa gbogbo ẹ̀ àkókò tó dáa fún afẹ́ hake ó wà lọ́tọ̀ ó jẹ́ kí mo pé ó wà lọ́tọ̀ sọ́rí ìsẹ̀mí ń bọ́ láti mọ́ bẹ̀rẹ̀ ìsẹ̀mí àti inú ìyá wa inú ìyá rẹ̀ ọ̀lẹ́díkẹ́ wá abọ́lù rí kí wá ní oyún bọ́ọ̀bá ti ẹ̀rí yásọ́ lè padà ní oyún bẹ́ẹ̀ máa ń bẹ ní kòkó tán gbèyàn lọ́wọ́ sáàmù hákéú ọ̀ lè rí ha o ìwọ́n mọ̀ ní àwọn bàbá ọ̀ ọgbọ́ ẹ̀jẹ̀ mọ̀ náà fi bí mi lórí irọ́ irọ́ ni o àbábẹ̀jẹ̀ mọ̀ bí wọlé aláìmọ̀ kan tó yá àbí òye àmọ́ lásìkò tó dáa pé èèyàn mọ̀ hákéú jù fa àbùdọ́lù hà nínú gbogbo àkókò tí ń bẹ nínú sẹ̀mí wa àsìkò tó lọ́lá jù tá a fi máa ń wá ìmọ̀ ní àsọ́bà àsìkò tá a ń lọ́mọdé ní ọmọ ọdún mẹ́rin ọmọ ha díẹ̀ ọmọ ọdún márùn-ún ó ní six years ó ní seven ó ní eight ó ní ten àsìkò yẹn ló dòjù lílẹ̀ sí àwọn àlùfáà tí wọ́n ti lọ tá a máa ń rí ká tó pọ́ ọmọdún mẹ́wàá gbogbo tí ń jálù kùránì ó ti ń bẹ́ ń bo ìgbàlagbà rẹ̀ wọ̀. ká tó pé ten years so àsìkò yẹn máa ń dùn ún ìmọ̀ bí àwọn akọjá àsìkò yẹn náà irú ẹ̀yìn mi ọ̀pọ̀lọpọ̀ yìí náà kọjá rẹ̀ gbogbo ọ̀nà tó ah, ọmọ 25 náà so wá o àdúrà kan ọmọ 27 ó bá wọ́n náà ọ̀ sáà ìníyàwó ọ ọni lẹ́yìn àsìkò kékeré yẹn wà máa yóò kọ̀ríbù umin alkọ́ọ̀tì zaman àtàwọn àsìkò tó bá tún súnmọ́ so ìwọ náà wà ti ọ̀ṣọ́ ọmọ 8 10 mọ́ ọ̀ṣọ́ ọmọ 13 ìwọ ọmọ 15 ìwọ 17 ìwọ 20 tó gbogbo ọ̀pọ̀lọpọ̀ yìí nìtì 20 lẹ́wà 17 20 25 gbogbo yìí máa nù tó ní gbogbo éjì yẹn éjì tó dùn hàn kan ní so ìwọ náà wà lé èjì yẹn báyìí ọlọmọsá àfihàn nù bóòlù ọdún yẹn parí alukur'an ètò alukur'an láti gbé kalẹ̀ lọ́tọ̀ọ́lọ́sìn bó ni o ṣe benefit mẹ́ kọ́ ha sórí hadith bó benefit mẹ́ àwọn tíra fẹ́ ń lè kí àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ gbogbo tíra kọ́lẹ̀ mọ́ ha kí mo pé gbọ́dọ̀ àwọn ẹ̀kẹ́ wà tẹ́ ń kọ́ lọ́wọ́ báyìí ọgbọ́dọ̀ ha wọn nígbà tá a bá ń bá ẹ̀kọ́ yìí lọ a padà wá ṣàlàyé bó la ti àwọn kọ̀ọ̀kan nínú mọ̀ ọ̀fẹ́ bó ni ó ti jẹ́ ọ̀fẹ́ hadith bó ni ó ti jẹ́ ọ̀fẹ́ sọ yín bọ́ gbọ́dọ̀ ha ìmọ̀ tó inú èjì báyìí ìmọ̀ ma ń dùn a a ní lẹ́yìn ẹyin àsìkò èjì báyìí nínú àkókò ń lò ayé sọ pé à ń lò àárọ̀ ayé ẹ̀gọ́ ni à ń lò ọ̀sán à ń lò alẹ́ à ń lò òru à ń lò sàárì ayé ẹ̀gọ́ ni jẹ́mọ̀ a wa àbùdọ́nu ha àádá al wọ́n lásìkò tó tún jù nínú ọjọ́ ń ayé lò kó máa aago márùn-ún kó máa há Quran 5 a.m. 5:30 mubashara bá dàlù wani wọ́n ní wà àwọn àsìkò yìí ayílẹ́yìn náà wà nahar àwọn àsìkò tó sàn meji méjì ibà àwọn àsìkò dáwà báyìí aṣọ bí aago kan ọ̀sán aago méjì torí irú táìmù yẹn náà ọ̀pọ̀lọpọ̀ tí bá ti ṣe nǹkan látàárọ̀ yẹn mọ́ fẹ́ wà níbi kan irú táìmù yẹn náà ó ń dùn ká bákan náà àwọn àníṣe tó wá rí àwọn gbùdù wà àwọn ọwọ́ àárọ̀ ó tún máa ń lóore ju àwọn àwọn alẹ́ lọ ìyẹn ni pé lẹ́yìn fájìrì tí ẹ máa ha kéwú níru òkìrù fájìrì tán máa ha nǹkan máa ṣe mọ̀rọ́jà Qur'an ó lọ sí kólóbẹ́ máa ha lálẹ́ tó epo tí ó wàhálà òtún fẹ́sùn lọ orú ti ń kún ẹ̀ mọ̀rọ́jà àárọ̀ kùtùkùtù má fi wé ta lẹ́ tó ti ṣe wàhálà tó ti fẹ́ sùn ó ń yà bí òye ọdún jà tó wá sọ fún ọ wà á kọ́ tó lè jó sọ́lásìkò tí ebi ń pa ọ́ ẹ́ khairun min awqati shaba ó ń lóore dàsìkò tó yóò lọ tọ́jọ́ ní kíyàn bá ti jẹun tó yóò bá kán ọkọ̀ mọ́ wò bá ìmọ̀ ọkùn ni ti búrẹ́dì tó jẹ́ omi ọkọ̀ máa tó sùn sí ó jẹba àkàràmbá ní ọ̀n ké wọ bẹ́ hámọ̀ wọ́n jẹba ọ̀n jẹba ọtún wá bẹ̀fọ́ jẹ́ ọdún tí mo ń jẹ́ ń gbá fi ara rẹ̀ àwọn jẹ́bà àwọn fẹ̀bọ̀ jẹ́ ọ́ sùn lọ oúnjẹ tó light lọ́mọ tí ó máa jẹ oúnjẹ tó yẹ kí ni jama tó light wọ́n máa jẹ oúnjẹ wọ́n máa jẹ bá wọ́n máa jẹ yán ẹlòmíì ẹ̀bà yán tí mo wà ní yán fùfú ọṣẹ ẹ̀jí wọ́n dà kọ́ sẹ́nu fùfú káàmàdé wá ṣe bàkùfù kálẹ̀ yóò wá sùn yóò wá já ọ̀ ní ní kí wọ́n bá wọn lára máa jẹ máa jẹ spaghetti ẹ̀hẹ́ máa jẹ indomie máa jẹ ráìsì máa jẹ bẹ́rẹ̀ àti tí ó tutù ọ̀ tàbí sọ ìmọ̀ mi jẹ́ ah, àà mú gàrí ọjọ́ má sì mú gàrí jù náà tó gàrí náà lórí ó lè ọ̀sọ̀ ọkàn ní ẹbá mú gàrí tẹ̀yẹ mọ́ mẹ́sùn gbà mí náà mú gàrí jù náà ṣọ ọmọ jẹun níwọ̀n a nígbà kan náà ọ̀bẹ́ ha kí wà láyé ọmọdún ní ṣífúdú bí hádọ́rọ̀ ti kọ́dọ̀rọ̀ bihadrati khadra wọ́n ní òdá kí ẹ̀rẹ́ ha kí ó wá lọ dúó níwájú fúláwà níwájú kí ni o àwọn òpè àwáì ah, ṣé fúláwà fẹ́ dọpọlọ rẹ̀ kò ní dọpọlọ rẹ̀ nítorí ọmọ tó fà ní pé yóò mọ divert attention wọ́n ti sọ kí wọ́n lọ pé alhamdulilayi alamin alhamdulilayi alamin ọkàn ní fúláwà tó kàn ara mi lọ́wọ́ ẹni tó bá fáìn ojú ló ṣe kí ni ọkàn tó fúláwà mi ni pé ó tún wọlé ẹ̀dìyẹn náà ojú ló ṣe kí ni yóò tún lọ́bẹ̀ wà níbi tó ti ní máa rí nǹkan tí ó ma dáa kódà á ní láàtà àfàdì wàhálà ṣáàtì ìnáhàr wọ́n máa lọ hákẹ́ létí odò atẹ́gùn etí odò máa ń jẹ́ kó kù lóòótọ́ rí wéèvù omi àti wọ́n mi ṣe ń lọ yẹn yóò ma attention tí ẹni tí bá ti ń attention rẹ̀ tó ti hákẹ́ ọ̀ní ike wá irú bọ́ ni a máa ń jòkó sí a ní wà àmákin al'aliya lilhim khairun mina sawafil kọ ma lọ sáwọn bí tó dàbí òkè ẹ́ àwọn ṣe ó lórí jù ọmọ jòkó lẹ́lẹ̀ lọ ìwọ́n náà máa wu àwọn tó bá fẹ́ ṣe mọ̀rọ́jọ́ àmì gbọ́nà máa mọ̀ sálọ orí dẹ́kìn tó ẹ̀pẹ̀lẹ̀ kan sí ẹ̀pẹ̀lẹ̀ kan sí ìwọ̀dọ̀ ọ̀fẹ́ hákéw kọ́ lọ dádúró bì kan òun gangan nìpínlẹ̀ o ọ̀fẹ́ hákéw ọwá dọ́là ní everybody báyìí nítorí ilé ti inú jọ́ buhari irunjọ eléyìí inṣù tọrún oúnjẹ eléyìí òun gbọ́ orin eléyìí òun àwọn ah, eléyìí dáná wọ́n náà bọ́ sílẹ̀ wọ́n ṣe kọlíwọ̀láwò àhàdẹ kọlíwọ̀láwò ariwo wọn ò níjọ gbádùn àbọ̀wọ́ bọ́ bí tọ́jú ń fi oúnjẹ tí gbogbo ọ nígbádùn ẹ wàjámù olham aníṣòrí kò wá pinnu kò gbọ́kàn ẹ̀ síbi kò fẹ́ ha aslul usul òun gan nípínlẹ̀ gbogbo òpinlẹ̀ ó yà bí òye wàtàrífì unnafsi minal i'ada yawman fil li yathbuta al mahfuz tó máa máa ó máa ní ẹ̀mí pé ọjà àràṣí nínú ọ̀sẹ̀ bí a gbogbo tọ́ fi láti monday lọ ní ọjọ́ kan in a week àtúnbọ̀ àtún àwọn kìíní ìṣọ́ tó fi máa ṣe mọ̀rọ́jà gbogbo kí n tọ́ ààyẹn kó gbà lè ní kó lè dúró wà táyà kó tó náà ṣe kú wà then ọjọ́ kan tó fílẹ̀ tó fi yá nǹkan yẹn ọjọ́ yẹn á jẹ́ kí ọpọlọ rẹ tún lè ní strength ẹ̀mí rẹ á tún ní strength ó yá àbí òye ani kalibunian ó dàbí bàtà bá ń kọ́ yí lọ́wọ́ ni yútùrọ̀ ka ayyaman hatta yastaqim àwọn bíríkìlà tó máa ń kọ́ yí lọ́wọ́ wà ní kí wọ́n mọ̀ fílẹ̀ ẹjọ́ wípé ẹ ẹ mọ́jà àti ìgbékinlélẹ̀ o ẹ jẹ́ kó gbẹ náà mo ti kúrò a lè strong láti lè gba ìmí wà ní kí táwọn fílíkì lẹ́yà bá mọ lébàá tó bá ti mọ̀ dé ní tẹ̀ báyìí ọmọ adáṣẹ́ dúró ni tí bá ní àtàmì ah, sí ku ẹ̀kan bá kó sí àìrọ̀ ah, búlọ́ọ̀kù yìí tuntun ìtumọ̀ ní pé kò tí bẹ́ẹ̀ ni tí wọ́n náà ha bí bàtọ̀ mọ́lé ni so lọ́jọ́ kan tó gílẹ̀ tó yẹ pé ọ̀ ní hàn kankan jọ yẹn so gbogbo nǹkan tó ti hàn látijọ́ ìjọ yìí ọ̀fẹ́ ṣe mọ̀rọ́jà rẹ̀ ó yà bí òye ọlọ́kùn fún alágbóyé ọ̀rọ̀ rẹ̀ o lẹ́yìn ẹbá kan náà tún mọ̀ yẹ́bìnrin alẹ́ orí yẹn lọ́mọ àmọ́ mi lé lórí wàtẹ̀kìlì ló ń bá fún ìtọ́ tí wọ́n fẹ́ ha jọ mọ̀ mọ̀ ní wọn máa dáwọ́ àgbọ̀ ọmọ ṣe gbogbo ẹ̀rẹ́ pé káníkan níwọ̀n náà nìfẹ́ láìkẹ́ lọ́mọ ha lójúmọ́ jí ó jẹ́ pé láìkẹ́ lọ́mọ ha lójoojúmọ́ ìyẹn náà wọ́n ní pilẹ̀ ńlá ni mọ́jẹ́ kí n tó mọ̀ ha pọ̀ ó yà bí òye wàhálà yẹ́ṣọ́ra àfihàn fannin hatta yóò ṣ má sí ìsáré bọ́ gbogbo tó fẹ́ há nǹkan mi kọ́kọ́ parí yìí tó há ní ọ̀wọ́ náà ó yá àbí òye tó ọlọ́mọṣà fún alágbóyọ̀ ọ̀rọ̀ rẹ̀ o ọlọ́run kó yé wa o torí àsìkò ẹja rárá dúró níbi advice yìí náà ẹ a máa wá tẹ̀síwájú lọ́jọ́ mi àmọ́ tá à ń gbéyàwó nísìnyí bó ni ó ṣe máa bẹ pẹ̀lú rẹ̀ dáìmà ní òní kí wọ́n náà mú tó ó yà bí òyìn ilmi ma ìyìn àyèsò máa yàrá رسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك هل من سؤال؟ سؤال تفضل يا شيخ أتوقفكم الله عز وجل رفع الله بك ورفع كيف تصون كلامنا كلامنا الذين يعني قائلون هم قالوا لأن النساء ممكن أن تجلنهم يا أنا أمر الزواج وهم آه، لم يتزوجوا هم يؤخروا أمر الزواج لأنهم يعني إن تزوجت الآن تجدني امرأتي الآن أريد أن أن أكون مشغولا بعلم بحلم يعني ما تعلق بقضية الزواج؟ نعم طيب أما الزواج الحمد لله والصلاة والسلام على رسول الله هل الزواج هل الزواج يعق عن طلب العلم وعن الزيادة فيه وعن الحلم الأصل أن الزواج وأن يتقدم الشباب إلى الزواج مما يعينهم على طلب العلم مما يعينهم على طلب العلم أيوة لماذا؟ لأن الذي لم يتزوج سيكون وعيه وقلبه وفكرته مشغولة بالتفكير عن الزواج لأنه سيفكر دائما يفكر عن المرأة ويفكر عن النساء ويفكر عن عن هذه الأمور فقلبه وباله لا يكون مستقرا ها ولا يكون مجموعة يعني ولا يكون جامعا لما يريد لذلك ينبغي لطالب العلم إذا رأى نفسه بحاجة ماسة إلى الزواج فليتزوج فلماذا؟ لكن نحن ننصح الذي لم يشغله قلبه بأمر النساء فليشتغل بالعلم قبل أن يشغله قلبه بذلك لأن القلب سيأتي ويشغله لذلك الذي استطاع أنه يستطيع أن يتحمل فليتحمل حتى يزداد علما ومعارف ومدارك قبل أن يتقدم إلى إلى الزواج ثم الذي تزوج بواحدة وما زال في الطلب فعليه أن يقتصر على واحدة ولا يشغل نفسه بماذا بالثانية ولا بثالثة لأنك مهما حدثت من النساء كنت تعود من ماذا؟ من الشغل ويترتم عليك الأشغال والنساء صلى الله سلامة والعافية الله نسأل الله سبحانه وتعالى أن يعصمنا وإياك من فتنة النساء إن فتنتك النساء إن فتنتك مراتك يوما والله تنسى العلم شهرا تنسى العلم شهرا من السلف من قال قولا وهو قول عظيم قال إننا نتعلم بعد نتعلم بعض المسائل ونقرأ بعض الفوائد أما إذا وصلنا البيت وسألتنا نساؤنا آه، ما عندنا كذا وكذا مباشرة نسينا كل ما قد قرأنا الله لذلك ينبغي لطالب العلم أن يجمع شيئا كثيرا من العلم قبل أن يتقدم إلى ماذا إلى الزواج أسأل الله سبحانه وتعالى يوفقنا وإياكم لما يحب ويرضى بارك الله تفضل wọ́n ni wọ́n gbọ́ àwọn kan gbọ́ ọ̀rẹ́ rí ẹwà tí wọ́n náà gbọ́ wọ́n náà wábọ́ ti gbọ́ lárúwá ọwá náà rẹ̀ ni wọ́n rẹ̀ ni tó lọ́ta ń sọ ọ̀rọ̀ tí ẹgbẹ́ rẹ̀ ni wọ́n náà abẹ́ ni tí ọbẹ́ ni ni ìta bèrè rí a ní ọ̀rọ̀ àsọlẹ̀ kan wọn ká sọ̀rọ̀ pé mọ́ afẹ́fẹ́yàwó àfẹ́yàwó aláwọn míì mọ́ fẹ́ wá mọ́ bọ̀tọ̀rọ̀ afẹ́yàwó àfẹ́yàwó yìí pé tí kò lè díyàn lọ́wọ́ mọ́ àwa ní irọ́ ìgbà míì gan kéèyàn ó tètè fẹ́yàwó gan yóò tó ràn yàn lọ́wọ́ lórí mọ́ kí ló fà ìjọ téèyàn bá ti débì kan lẹ́bù tí ara ti ń béèrè pé lọ́ọ́ má rí o ọ̀ sì gbọ́dọ̀ ṣe jìnnà wọn náà pé àrà mọ́ èèyàn jí àwọn àjọ lọ́dọ̀ gbé dàlùkì yá mọ́ ara ti wá ń béèrè torí tára bá ti ń béèrè yẹn pọ̀ bá sùn òlọ́bì lálà pọ̀ bá rìn lọ òlọ́mọ̀rù bóbìnrin bá sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òlọ́mọ̀rù bóbìnrin bá ṣubú òlọ́mọ̀rù ojoojúmọ́ lọ́mọ ṣe nìkan ìlójú àlá tòtí àwọn bá ti bára rẹ̀ délé ayé báhùn ẹ̀sọ̀ àbá ọpọlọ rẹ̀ ó lọ ni gbogbo tó bá kà lẹ́yìn ìgbà kò ní rántí mọ́ àbá dárúkọ nìsá kò ní rántí mọ́ àbá dárúkọ nìká àbá wà lọ kàn tó lọ ka kíní kan mọ ìwẹ̀ jẹ́nàbà ah! ọ̀sẹ̀ mẹ́ta kò ní rántí gbogbo tó bá sí ìlú òsì kàtẹ́lẹ̀ kan yóò tó gbàgbé sọ nínú hálà báyìí kéèyàn lọ márì ló dáa so that ọkàn rẹ̀ ó lè papọ̀ sí ojú kan àwọn ọmọ rẹ̀ wá pé ẹ bá tiẹ̀ wá jẹ́ pé ó wà nù hálà báyìí kó lọ márì pé tí ò bá sí irú hálà báyìí tó rí pé kò tí ìmọ̀ dẹ́ láàmú tó bẹ́ẹ̀ tètè mọ́ kó torí wọn náà padà dépò yẹn ara mọ́ ń bèèrè ó bá ti délẹ́wù yẹn báyìí ọ̀wọ̀ ní ogun ọ̀ràn fún ẹ́ tóògùn rẹ̀ fámásì àwọn dókítà èsì tí ṣe yẹn fún sásìkò máa mú mi tí ó tọ́ bá ní ẹran àwọn èèyàn ṣe sáníyà wọn náà fẹ́ ṣe sáníyà sọ́rí obìnrin ló bá ti fóbìnrin báyìí hàn mọ̀ pé táàkì kan nù responsibility kan ni ó ní tọ́ọ̀nà lórí rẹ̀ níjọ́ wọn bá ti pé méjì ọ̀nà di mélòó ah wọ́n tún wá pé mẹ́ta ah ọ̀nà di mélòó àwọn di mẹ́rin ah ọ̀nà di mélòó so èèyàn ìjọ ọmọ ronú ń pa ẹ̀ yóò pọ̀ ṣẹ́gun ọba katira àti lásán ìjọ́kàn lè pè ọ́nu wọn ee àfa àkíní kan obìnrin ti tán lé gbogbo tọrọ kà ibi tí ìsopọ̀ fọ́ ìtàn lè kókò tún pè ọ́ ni ee ara mi ò yá o mo ti fẹ́ kú o ah ọtún lọ kàkàkàkà ìka tún pè ọ́ ee bàbá ti tán ọmọ rẹ̀ àápọ̀lẹ̀ mi náà tún ni ọ̀yìn ògbó tọba lọ ń kà gan ọgbàgbé ara nìkan náà àlùfáà ló sọ̀rọ̀ wọn láwọn kà síra ń gbà mí àwọn ti ká ọ̀rọ̀ ní jíjá wọn o táwọn bá jáde nínú láìbírì táwọn bá wọlé báyìí ìyàwó kan bèèrè ní pé ọ̀bẹ̀ yìí tán lé o lọ́dún ọ̀bẹ̀ yìí tán lé àyàwó ti sọ kì í tó bá sọ kì í tán báyìí lásán gbogbo táwọn ká ebi travel lọ lóbi á sí ní téèyàn bá ètè kójọ kó tó má rí gbà míì ó máa ń ṣe ni ní àmọ́ tọ́lọ́ ń bá sàánú èèyàn tọ́lọ́ ò jẹ́ kéèyàn orí fìtínú obìnrin téèyàn fáwọn obìnrin tí ò fún wàhálà kódà kọ́ fẹ́ mẹ́rin báyìí mọ́dé òtún mọ́ lékún yìí dọ́là mi

ọ̀nṣẹ́ dáwà máa bẹ lọ́run obìnrin wo obìnrin tí ò ní dọ́ọ̀lá mu torí yẹn ló pàtàkì torí pé tó bá fẹ́ yọ kan náà tó bá hàn lè mọ̀ àbá àmúti rẹ nìkan òun yéé sàfún wa sí lóòótọ́ àmọ́ ó bá fẹ́ yàwó àbá òun àti ìyàwó rẹ̀ mọ́ ti ní ìṣòro lẹ́nu kò mọ̀gbà tó gbé bọ́ksà nìkan láti inú ilé ó gbẹ̀gbẹ̀ dé odidi bí kẹ̀kẹ́ wọn gbé bọ́ksà lọ sí kòròdú gáréjì kí ló fà ó sápò lè màtí ìdíbí ẹ̀hàn lè mọ̀ àárí ìbò ìsábà yìí kò mọ kò mọ tí ń ṣe mọ́ ó wá pa àwọn ẹ̀ṣẹ́ àti ìmọ̀ ìjà wèrè òun lòun náà wá di báyìí obìnrin nù ọlọ́mọdé aróbìnrin tó dà wá láàmú so ló jẹ́ pé wọ́n nísìn ìwọ obìnrin ò tí dọ́ láàmú mo ra وشفاء من كل داء بجو باتين رو ايه شاف سارو لا تارو سلام نبي داموي اللهم صيبا نافعا اللهم صيبا نافعا اللهم صيبا سبحانك اللهم الحمد لله لا اله الا انت استغفرك السلام عليكم ورحمه الله وبركاته